kọ́ríntì kínní orí kẹfà. kí ló dé tí ẹni tí ó bá ní ẹ̀sùn sí ẹnìkejì rẹ̀ fi ń gbé ẹjọ́ lọ síwájú àwọn aláìgbàgbọ́? àbí ẹ kò mọ̀ pé àwọn onígbàgbọ́ ni yóò ṣe ìdájọ́ ayé? nígbà tí ó jẹ́ pé ẹ̀yin ni ẹ ó ṣe ìdájọ́ ayé ó ti wá jẹ́ tí ẹ kò fi lè ṣe ìdájọ́ àwọn tí ó kéré jùlọ. àbí ẹ kò mọ̀ pé àwa onígbàgbọ́ ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì? mélòó mélòó wá ni àwọn nǹkan ti ayé yìí bí ẹ bá ní ẹ̀sùn nípa nǹkan ti ayé kí ló dé tí ẹ fi ń pe àwọn aláìgbàgbọ́ tí kò lẹ́nu nínú ìjọ láti máa jókòó lórí ọ̀rọ̀ yín kí ojú bá lè tì ni mo fi ń sọ̀rọ̀ báyìí ṣé kò wá sí ẹnikẹ́ni láàrin yín tí ó gbọ́n tó láti dá ẹjọ́ fún ẹnìkan àti arákùnrin rẹ̀ ni dípò kí ẹ ṣe bẹ́ẹ̀ onígbàgbọ́ ń pe onígbàgbọ́ lẹ́jọ́ níwájú àwọn aláìgbàgbọ́ nǹkan kan kù díẹ̀ kí ó tó nípa ìgbàgbọ́ yín òun ni ó mú kí ẹ máa ní ẹ̀sùn sí ara yín kí ni kò jẹ́ kí olúkúlùkù yín kúkú máa gba ìwọ̀sí kí ni kò jẹ́ kí ẹ máa gba ìrẹ́jẹ kàkà bẹ́ẹ̀ ńṣe ni ẹ ń fi ìwọ̀sí kan ara yín tí ẹ ara yín jẹ ẹ̀yin tí ẹ jẹ́ onígbàgbọ́ àbí ẹ kò mọ̀ pé kò sí kan tí yóò jogún ìjọba Ọlọ́run ẹ má tan ara yín jẹ kò sí àwọn oníṣekúṣe tàbí àwọn abọ̀rìṣà àwọn àgbèrè tàbí àwọn oníbàjẹ́ tàbí àwọn tí ó ń bá ọkùnrin lò pọ̀ bí obìnrin àwọn olè tàbí àwọn olójú kòkòrò àwọn ọ̀mùtípara tàbí àwọn abanijẹ́ tàbí àwọn oníjìbìtì tí yóò jogún ìjọba Ọlọ́run àwọn mìíràn wà nínú yín tí wọ́n ń wu irú ìwà báyìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí a ti wẹ̀ mọ́ a ti yà yín sọ́tọ̀ àti dá yín láre nípa orúkọ olúwa jésù kristi àti nípa ẹ̀mí ọlọ́run wa ẹnìkan lè sọ pé kò sí ohun tí kò tọ̀nà fún mi láti ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan tí o lè ṣe ni yóò ṣe ọ́ ní àǹfààní kò sí ohun tí kò tọ̀nà fún mi láti ṣe ṣùgbọ́n n kò ní jẹ́ kí ohunkóhun jọba lé mi lórí oúnjẹ wà fún ikùn ikùn sì wà fún oúnjẹ ṣùgbọ́n àti oúnjẹ àti ikùn ni Ọlọ́run yóò parun ara kò wà fún ṣíṣe àgbèrè bí kò ṣe pé kí á lò ó fún Olúwa bẹ́ẹ̀ ni Olúwa wà fún ara bí Ọlọ́run ti jí Olúwa dìde kúrò nínú òkú bẹ́ẹ̀ ni yóò jí àwa náà pẹ̀lú agbára rẹ̀ àbí ẹ kò mọ̀ pé ẹ̀yà ara Kristi ni àwọn ẹ̀yà ara yín jẹ́ ṣé kí a wá sọ ẹ̀yà ara Kristi di ẹ̀yà ara àgbèrè ni Ọlọ́run má jẹ́ ẹ́ àbí ẹ kò mọ̀ pé ẹni tí ó bá alágbèrè lò pọ̀ ti di ara kan pẹ̀lú rẹ̀ ìwé mímọ́ sọ pé àwọn méjèèjì yóò di ara kan ṣùgbọ́n ẹni tí ó bá ní ìdàpọ̀ pẹ̀lú Olúwa di ọ̀kan pẹ̀lú rẹ̀ nínú ẹ̀mí ẹ fún ìwà àgbèrè gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn lè máa dá kan ara Olúwa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ń ṣe é sí ara òun tìkára rẹ̀ àbí ẹ kò mọ̀ pé ara yín ni ibùgbé ẹ̀mí mímọ́ tí ó wà nínú yín tí ẹ gbà láti ọ̀dọ̀ Ọlọ́run àti pé kì í ṣe ẹ̀yin ni ẹni ara yín iyebíye ni Ọlọ́run rà yín nítorí náà ẹ fi ara yín yin Ọlọ́run.